Daddy, fẹ́ràn mi dádì fẹ́ràn mi mi mọ̀ pé ẹ ti dé. mo lọ sí bọ̀ mo lọ sùn. Ah, hmm, ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀rẹ́ mi ni mo sùn sí ọ̀rẹ́ mi ìgbà tí ilé wà bọ̀rẹ̀ sí mi so mo kàn wá lọ sọ́dọ̀ ẹ̀ àwa ń sọ̀rọ̀ lọ. okay let me get this right ọ̀rẹ́ ẹ̀ tó mi kì í gbogbo ẹ̀ṣẹ̀ máa ń ṣe kiri bẹ́ẹ̀ máa ṣe rà ó rò pé mi kì í ni. ẹ ó fi pé mi ò mọ kankan mi ò kì í gbọ́ ó ń fún mi ni. ọkọ mi ọkọ mi mi. get up get up get up mi like you. mi ì lè get up ah. I don't want sorry, I, I don't want to be violent. Just let's talk like two adults. You understand? I'm Akunle Abositi one day. You can even sit if you want. Okay. So let's talk like two mature adults. You want to let's sit? Fine. Sit. Let's sit. Mongboy. Ọkọ mi, hmm? olóríire, alálùbáríkà, oníwà bí àdàbà, mo mọ̀ pé ò kì í bínú. I'm so sorry. Sorry for what? Sorry for you. Sorry for what are you sorry for? Ah. Eh? Èmi á wà nínú ọ̀run látàárọ̀ títí dalẹ́ làbújá màá máa ṣiṣẹ́ kí ìyá má bàa jẹ́ kó má bàa jẹ́ ọmọ mi. ìwọ wá wà níbí òun ṣọ́ọ̀ṣì kiri wọ́n gbé ẹ from one hotel to the other different hotels wọ́n gbé ẹ lọ different houses ni wọ́n ti ń láì mọ́lẹ̀ ni wọ́n ti ṣe báṣubàṣu oh mo married man o mo single guy gbogbo listen all those things are i'm less concerned about it the real question to you ibo ni o ni ní àná. bíbí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi Yọ̀mádé náà ni èyí tó máa ṣe fíìmù yẹn. yà tó máa act yẹn. ilé ètò ní kò kì í gbélé pé from one location to the other. ẹ eh, bọ ó wá wà nílé. ó wá wà níbẹ̀ ni wọ́n wá sọ. bàbá uh, ṣe ń sọ̀rọ̀ mi mo gbà tí. I'm even a fan I'm a fan of your Yomade I think I have a contact one sec. ọ̀dọ̀ Yomade ló sùn. Uh, mm, it's um, fine. It's not necessary. No, I'm your Yomade's fan and um, only movie ọ̀kan tí mo wò l'Abuja I just feel I she commend her. ṣe kẹ́mi. má. jọ ṣó wà nílẹ̀ lọ́gbà tó wá wẹ̀ pọ̀ mẹ́mi mọ́nu lé. mo wà ń lé o gbogbo sound tí wọ́n make wọ́n ṣe ń bá wọn lájọṣepọ̀ gbogbo ẹni mò ń gbọ́. wọn ò ṣe nǹkan kan fẹ́rẹ̀ mi o wọ́n ń try láti rape ẹ̀ ṣùgbọ́n kò gbà fún wọn ọjọ́ kíjọ́ tí wọ́n fi lè gbọ́ ọ̀rọ̀ yìí níta á jẹ́ pé ó ti wọ gàù nínú ilé yìí nìyẹn o gbọ́ àbó dáhùn. ah yes ma um, ẹ ń wọ̀ sọ èmi náà ò dẹ̀ mọ̀ nìyẹn bọ́ kàkọ́ assume pé gbogbo sound tá à ń gbọ́ lánàá yẹn fídíò ni wọ́n play àbí. ó dà ipò sick. ẹ ló ń kú fẹ́ sọ. sísá yọ̀mọ́ adébáwọ̀ ni òṣàlà fi àlẹ́ wa. yọ̀mọ́. adúpẹ́ sà ọ̀ fáyín sà. báwo ni iṣẹ́ mo really enjoy àwọn films yìí o honestly you are a fantastic actress you are a fan wonderful actress. <laughs> you o ma wa o ma wa believable o ma convincing gan eh, eh, i'm a fan eh, yeah. Yeah. ọ̀rẹ́ mi kan ló tiẹ̀ pè mí ó ní eré ọ̀dọ̀ àwọn lẹ́wọ́ fi fíìmù ní àná but ara àwọn tójú máa ń tì láti bá àwọn actors and actresses yẹn sọ̀rọ̀ ní so kò mọ bóyá máa approach mi ó lé àdúgbò òun lẹ́ ti fíìmù. àárọ̀ àárọ̀ yẹn délé. Ah. iṣẹ́ yẹn wà stressful gan o ọlọ́run àkó máa pín in léèrè ẹ pẹ̀lẹ́ ẹ kúṣẹ́. ẹ mọ̀ a máa ẹ̀ àmọ́ ní kí n check on yín náà ẹ take ara yín o ẹ yẹ it's fine ẹ take ara yín ẹ one of these days a máa catch up ṣe gbọ́ it's fine. Ah, ọkọ mi jọ ọkọ mi mi ò parọ́ fún ẹ ṣórí ọ̀dọ̀ ọkọ ni bó ṣe ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ ni mo sùn. don't make me violent. níbo ló sùn lánàá. baby mm. you know what. jọjọjọjọjọ.